b i s sẹ́nu ọba. Jọba. Gbígbé tọ́jú máa padà dúró nílé. Ẹ ti ń sùn o, ẹ má sùn o, ẹ ti má sùn o. Ẹ má gbà ìṣó. Ń bọ̀ o, Jọba ẹ múra, ẹ múra. ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á yín tó bà Bẹ́ẹ̀ ni tó olúwa ọba elédùnmarè ọba aláàánú jùlọ adé ní àṣẹ ẹlẹ́yìí ọlọ́run ọba tóbi ju bàbá wa àti ọlọ́run wa jehovah jésù kristi michael mímọ́ olúwa ọlọ́run alágbára adé ní àṣẹ ẹlẹ́yìí ọlọ́run ẹ máa máa bá wa lọ gbogbo ohun tí a bá tú lórí ètò ọ̀run ẹ bá wa tú gbogbo ohun tí a bá dè ọ̀run ẹ bá wa dè gbogbo agbára ta wá nínú ìwọ ọlọ́run ọba alàyè tá ò rí tó lè dìde ní ìdájọ́ sí ètò yìí àbí sí èmi tí mò ń ṣe prógráàmù yìí ó yá ọ̀run ẹ máa bì wọ́n wó gbogbo agbára ta wá nínú rẹ ọlọ́run ọba àlàyé tí wọ́n lè máa rán níṣẹ́ sí ilẹ̀ oòdùà láti rán àṣàsí tàbí èdì sí àwa ọmọ oòdùà pé kẹ́nu wá má kò ó yá ọ̀run máa bì wọ́n wó ọ̀run máa bì wọ́n wó ọ̀run máa bì wọ́n wó gbogbo agbára pátápátá tó lè dìde ogun sí wa lórúkọ jésù mo pàṣẹ idà michael ó yá ẹ máa sọ̀ lé wọn lórí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí etí náà ò ní di ojú yín ò ní fọ́ gbogbo ohun ó sọ láṣàlẹ́ yìí mo rí ahọ́n mi bọnú bú ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá ọ̀run ẹ sọ̀kalẹ̀ gbogbo ohun tí mo bá tú ọ̀run ẹ bá mi tú gbogbo ohun tí mo bá dè ọ̀run ẹ bá mi dè kí ire ayọ̀ kó jẹ́ tọmọ Oòduà kí ìtura kó dé bá wa ní orúkọ Jésù Kristi olúọba àti olùgbàlà wa àmín àmín. kábíyèsí bẹ́ẹ̀ ni ò gbàgbé wà. Hmm. Hmm. bẹ́ẹ̀ ni. wàláyé. kò sí. kò sí kankan tó pamọ́ fọlọ́hún. bẹ́ẹ̀ ni. ọba tá a dùn ó níwájú rẹ̀ rojọ́. kábíyèsí. Si jálà jálà ìlú. bẹ́ẹ̀ gbogbo wa la ó bẹ̀rù wa ń bòde olè ò ní gbé. tá com lá tá com lá nam nam hmm. ni ẹjẹ́ agbọ́kànlé. òun lọ́ba tó tó gbójúlé. ẹ̀yin ọmọ ìyá nílẹ̀ yorùbá. ẹ̀yin ọmọ Hmm. bẹ́ẹ̀ báyìí lè gbọ́kànlé wọn tẹ́ ẹ fẹ̀yìntì wọn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ìwọ̀n gbogbo wọn ni o gbogbo àgbààgbà Yorùbá pátápátá tí wọ́n ń pera wọn ní lídà ilẹ̀ Yorùbá bọ́rọ̀ bá ṣẹlẹ̀ lónìí tí wọ́n máa yọ ọdún jáde páwọn làwọn wà ń bẹ̀ ọ̀dàlẹ̀ ni wọ́n wọ́n fi irun dúdú wọn wọ́n fi parọ́ títí irun dúdú náà padà wá di funfun mọ́ wọn lórí bẹ́ẹ̀ sì ìrọ̀pá náà. Ah. irú ẹ̀nà tó ń bá bọ̀ yìí. àtàwọn ah. Olúwa náà ló lè ṣe. wọ́n tún fi ń parọ́ ẹ̀yìn ìka wọn yìí. bí hmm. wọ́n bá dá àárín ara wọn àwọn i. bẹ́ẹ̀ ni. ẹ hmm. hmm. àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá bí. sáyé wọn nìkan la wá tẹ̀síwájú ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ kí a gbọ́ national anthem wa. Yeah, yeah. ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ odò àdìdé bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ bẹ́ẹ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ ṣé mo dé ní àṣálẹ́ yìí kó tó di pé a ó tẹ̀síwájú lórí ètò yìí màá kọ́kọ́ ṣe àdúrà fún bàbá wa pòfẹsọ Banji Akíntóyè pẹ̀lú bàbá wa Ìbà Gani Adams lógún ọ̀fẹ́ o pẹ̀lú bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú èèyàn mi pàtàkì Koiki Media àti gbogbo àwọn tí a jọ ń jàjàgbara fún orílẹ̀-èdè Oòduà pátápátá dórí Citizen AY dórí ìjìnlẹ̀ rédíò títí dórí eh, bàbá wa eh, ìyá eh, wa Dara Talk Show títí dórí Mayegun Politico gbogbo wa pátápátá lórí bàbá èkìtì èèyàn mi pàtàkì bàbá èkìtì nílùú nàìjà títí dórí ọmọlúkà gbogbo wa pátápátá mo ṣe àdúrà wípé ní orúkọ ti jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ní orúkọ ẹ̀mí mọ́lá jésù kristi ilẹ̀ òmìnira yìí a ó jọ gbà lórúkọ jésù gbogbo ẹni tó bá wá dìde gẹ́gẹ́ bí òkúta ìdènà ọ̀run á fọ́ wọn túútúú bàbá wa pọfẹsọ banji akíntóyè àlàáfíà ara àtẹ̀mí gígùn tó ń sànṣẹ́ sànyà ọ̀run á bá wa fi fún yín ikú ò ní já yín gbà mọ́ wa lọ́wọ́ gbogbo ọmọ tó tara yín jáde ẹ̀ ò ní bànújẹ́ lórí wọn lórí eh, bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ò ní mọ̀ bànújẹ́ lórí àwọn ọmọ yín èmi náà ò ní mọ̀ bànújẹ́ lórí àwọn ọmọ mi kó ìkímìdìà gbogbo everybody tajọ ń jàjàgbara yìí lótìtọ́ àti lódodo a ò ní mọ̀ bànújẹ́ lórí ayé wa ọ̀run á gbalẹ̀ Odùduwà yìí fún wa a ò ní sìnkú ọmọ a ò ní sìnkú aya a ò ní sìnkú ọkọ ní orúkọ ti Jésù Kristi gbogbo ohun tí à ń fẹ́ ọ̀run á ṣe fún wa ní ìrọ̀rùn bí mo ti wí ìbẹ́ẹ̀lẹ̀ ló máa rí ẹ̀yin èèyàn ẹ ó wo àkọlé tí mo tẹ̀ síta wípé Yorùbá youth wake up ẹ jí ẹ má sùn our Afẹ́nifẹ́re leaders they are planning to sell us sell we Yorubas into life slavery bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ àwọn tí à ń pè ní afẹ́nifẹ́re lọ́jọ́ tòní sell out ni wọ́n ẹ má dá ìkọ̀kan nínú wọn lóhùn nítorí wípé àgbẹ̀yìnbẹ̀bọjẹ́ ni wọ́n ohun tí wọ́n máa ń tán jẹ lẹ́nu báyìí òun ni wọ́n mọ̀ wọn ò rú ọjọ́ ọ̀la tàwọn èèyàn wọn mọ́lú gbogbo àwọn ọmọ wọn kò sí kankan nínú wọn tó dúró tì wá nínú nǹkan tá à ń ṣe yìí nítorí wípé wọ́n mọ bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ àwọn agbónisìn láti máa fi gbọ́ bùkátà tiwọn torí ẹ̀ tọmọ ọlọ́mọ ò kàn wọ́n. ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ní àṣálẹ́ yìí ẹ mọ̀ pé èmi máa ń ti ibi ìbẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ ni kó lè yé wa dáadáa ká lè gbọ́ àgbọ́yé torí wípé wọ́n ní àìfẹ̀lẹ̀ kébòsí òun la ìfẹ̀lẹ̀ bá ní dá sí i tó tó ṣe bí òwe ẹ̀yin èèyàn àwọn wo ni à ń pè ní afẹ́nifẹ́re pàápàá àwọn wo ni afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá báwo ni afẹ́nifẹ́re ṣe wá sáyé àwọn ta ló dá afẹ́nifẹ́re sílẹ̀ torí tá ẹ bá rí àwọn àgbààgbà tí wọ́n ń pera wọn ní afẹ́nifẹ́re yìí tí wọ́n bá máa sọ̀rọ̀ ohun tí a fẹ́ gbọ́ ni wọ́n kọ́kọ́ máa sọ. So wọ́n á sọ wípé àwọn fẹ́ dúró lórí legacy tí bàbá wa ọbáfẹ́mi chief ọbáfẹ́mi awólọ́wọ̀ of a blessed memory tí wọ́n là sílẹ̀ òun ni àwọn fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ kẹ̀ irọ́ ni wọ́n ń pa fún wa. bàbá wa chief ọbáfẹ́mi awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ afẹ́nifẹ́re sílẹ̀ kí ni wọ́n torí ẹ̀dá afẹ́nifẹ́re sílẹ̀ wọ́n dá afẹ́nifẹ́ ẹgbẹ́ afẹ́nifẹ́re sílẹ̀ nítorí ìjàǹgbara ọmọ ilẹ̀ yorùbá gbogbo yorùbá jákèjádò àgbáyé ni wọ́n fẹ́ máa fi ẹgbẹ́ yìí láti máa fi tìlẹ́yìn òun ni wọ́n ṣe dá ẹgbẹ́ afẹ́nifẹ́re sílẹ̀ bàbá yìí ṣe títì àìmọye ọ̀nà ni wọ́n gbàgbé ogun ti bàbá yìí wọ́n ní ẹni mi kùkùté ara ẹ̀ lómì kùkùté òmìnira jìgì ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí wọ́n ti gbìyànjú tó bàbá yìí ò jẹ́ kó sùn kò jẹ́ kó rẹ̀hùn wọ́n parọ́ mọ́ bàbá yìí wọ́n ló fẹ́ dìtẹ̀ gbàjọba wọ́n sọ sí ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ bàbá yìí padà dé kò jẹ́ kó sùn kò jẹ́ kó rẹ̀hùn bàbá yìí túbọ̀ ń gbé àgbélébù yìí wípé iṣẹ́ tí ọlọ́run rọ̀hún iṣẹ́ àlóhùn máa jẹ ó ṣe ó ṣe ìwọ̀n tó lè ṣe ó ṣe ìwọ̀n tó lè ṣe àbálọ àbábọ̀ ikú yọwọ́ babaláwo 1987 bàbá ṣìfọ báfẹ́mi awólọ́wọ̀ ó fọwọ́ rọgí ìgbàgbé kí ọ̀run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ adẹ̀rí pé ìkọ̀kan ò bàjẹ́ nínú wọn èyí lẹ máa fi mọ̀ wípé bí èèyàn bá ń ṣe ibi tí ẹ bá ń ṣe àdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa máa ṣépè fún béèyàn bá dẹ̀ ń ṣe ire tẹ́ ẹ bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa máa ṣàdúrà fún gbogbo wa la rí ẹ̀yìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bó ti rí gbogbo wa la rí àwọn ọmọ tó tara wọn jáde àrí bí wọ́n ti rí bó ṣe yànbọn yanjú tí gbogbo nǹkan wọn kò sí ẹni tó fẹnu ìbàjẹ́ kàn èyí fi hàn wípé ibi tí bàbá yìí kọjú sí ibi ire ni ẹ̀yìn tó fi sílẹ̀ náà ẹ̀yìn ẹ̀ ò bàjẹ́ now bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ṣe títì wọ́n fọwọ́ rọgí ìgbàgbé ní 1987 àṣẹ afẹ́nifẹ́re wọ́n gbé lé bàbá wa adékúnlé ajásin lọ́wọ́ bàbá ajásin náà ṣèwọ̀n tó lè ṣe gẹ́gẹ́ bí olùtẹ̀lé bàbá yìí àwọn náà gbé wọ́n jà fitafita wọ́n jà sọ́tún jà sósì wọ́n bá ìjọba fà wọ́n ṣe gbogbo ẹ̀ ikú yọwọ́ bàbá náà láwo ó dọwọ́ bàbá wa Chief Abraham Adesanya bàbá wa Chief Abraham Adesanya àwọn náà gbé àgbélébù yìí wọ́n jà fún ọmọ Yorùbá wọ́n dá ẹgbẹ́ Oòduà sílẹ̀ àwọn àti Ìbà Gani Adams wọ́n jọ lògbà àwọn náà jà fitafita nígbà tí bàbá wa náà Chief Abraham Adesanya táwọn náà fọwọ́ rọgí ìgbàgbé ó dọwọ́ ipa Fáṣọ̀rántì nǹkan kan wà tí a máa ń sọ wípé ṣe rí ọlọ́run ọba yìí ọba ẹ̀dẹ́ ni olú ọba elédùnmarè ọba ẹ̀dẹ́ ni òun ló ṣe jẹ́ wípé gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe gbogbo ohun tí a bá ń ṣe pátápátá ká máa rántí ẹ̀yìn ọ̀la àwọn bàbá wọ̀nyí àsìkò kan wà tó jẹ́ pé ó yẹ kí wọ́n sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ sókè tá a bá rántí wípé chief MKO Abiola oríṣiríṣi nǹkan òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú o gbogbo wa la mọ̀ pé oríṣiríṣi ogun ló ti jà ní orílẹ̀-èdè orílẹ̀-èdè tá a wà yìí mélòó mélòó òjò tó ti rọ̀ tílẹ̀ ti fi fà mú gbogbo wa la mọ̀ ó yẹ káwọn bàbá wọ̀nyí kan sọ̀rọ̀ sókè lásìkò ìgbà tí wọ́n ń ṣe olùtọ̀nà ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ èyí wọn ò sọ̀rọ̀ sókè ìdí wo ni wọn ò ṣe sọ̀rọ̀ sókè nítorí wípé wọ́n ń rí jẹ nínú màdàrú nígbà náà ni ìdí nìyí tí wọn ò ṣe sọ̀rọ̀ sókè. So àwọn bàbá wọn yóò sọ̀rọ̀ sókè torí wọ́n ń rí jẹ nídìí màdàrú kí ni mo wá fẹ́ fàyọ ni wípé tá a bá rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn bàbá wa yìí wọ́n ní bí ènìyàn bá ń fún ọmọ ejò lóúnjẹ tó ń re ejò ní láti kékeré bọ̀ máa rántí ọjọ́ tí ọmọ ejò ṣòro torí pé kò sí bá a ṣe lè nu ẹnu fọ́mọ ejò tí oró máa tán nínú ẹ̀ tá ò bá gbàgbé a ó rántí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa yìí nígbà kan àwọn Fúlàní darandaran ní àwọn tí àwọn bàbá wọ̀nyí ti ń bá jẹ tí wọ́n ti ń bá mu tí wọ́n rò wípé èèyàn ni àwọn ń bá àwọn náà ná padà pa ọmọ bàbá yìí ṣé kò tó kó kọ́ ẹ̀yin afẹ́nifẹ́re wa lọ́gbọ́n ṣé kò yẹ kí ẹ̀yin bàbá wa ìkẹ́ tibẹ̀ kọ́gbọ́n ẹ̀yin tí ẹjọ́ jẹ́ afẹ́nifẹ́re lára yín náà ni ṣàngódélé lára yín ni ọmọ ṣàngódélé tí àkọlé rẹ̀ ń jẹ́ ahmed tinubu ó wá lóun wá kí bàbá yìí ó wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ńgbà tẹ ní àwọn adarun ló pa ló pa ọmọ bàbá yìí màálùú wọn dà ara yín ni o ẹ̀yin pẹ̀lú Tinubu yìí lẹ́jọ́ lẹ́jọ́ pawọ́pọ̀ tẹ́ ẹ jọ lọ wọ́ Buhari jáde ní 2015 tẹ́ gbé don tọ́ dìbò fún tẹ́ gbé sórí oyè ṣé ẹ̀yin àgbààgbà wọ̀nyí máa sọ wípé ẹ ò mọ gbogbo atrocity tí àwọn Buhari wọ̀nyí tí ó ti wà nínú àjẹ́ndà àwọn tí wọ́n ti ń kùkù láti ilẹ̀ wá torí pé ẹgbẹ́ kan náà lẹ́jọ jẹ́ ẹ ò lè sọ fún wa pé ò mọ̀ ṣùgbọ́n nítorí ìjẹkújẹ àjẹbánu àjẹ ìwẹ̀yìn tó bẹ lẹ́dẹ̀ jẹ́ torí pé àwọn ọmọ ti yín gbogbo wọn lẹ ti tìbọ àwọn ipò ibi tí ó dáa àwọn ọmọ ọlọ́mọ ń ránṣẹ́ dé tòrutòru ibi ni ọ̀rọ̀ ti gbé kun ẹ̀yin youth torí pé ẹ̀yin youth wọ̀nyí ẹ kì í béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ibi wọ̀nyí àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú ìka wọ̀nyí ẹ kì í bi wọ́n nígbà tí wọ́n bá ń ràn yín ní àwọn iṣẹ́ ibi tí wọ́n bá ń kó àwọn ohun ìjà lẹ́yìn lọ́wọ́ pé ẹ wá lọ jà ń bi báyìí ẹ dàbí báyìí rú ẹ má jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ kì í bi wọ́n pé nínú àwa tẹ kó jọ yìí àwọn ọmọ ti yín dànù wa ẹ̀ ń béèrè lọ́wọ́ wọn nítorí tẹ́yìn náà fẹ́ jẹ tán bá ti fowó díẹ̀ díyín lẹ́nu tí wọ́n máa tó jẹ́ pé wọ́n máa lò yín lóhun èlò àlòpàtì ní èyí náà bẹ́ síta ẹ̀ bẹ̀rẹ̀ sí dàgbòrò rú ẹ ò ní ìrówó wípé àwọn ọmọ tí wọn wọ́n kó wọn pamọ́ sẹ́yìn odi wọ́n kó wọn wọ́n rán wọn lọ sílùú òyìnbó mélòó nínú àwọn ọmọ wọn ló ń lọ síléèwé tẹ̀yìn ń lọ mélòó nínú àwọn ọmọ wọn lẹ́jìjọ́ ń jókòó pọ̀ mélòó nínú àwọn ọmọ wọn ni wọ́n rán tẹ̀lé yín lọ síbi tẹ̀tí lọ ń ṣàwọn iṣẹ́ ibi wọ̀nyí ṣùgbọ́n tí wọ́n bá pa nínú yín dànù ìhà kò kàn mí náà máa kọ sí yín wọ́n á lẹ̀ ti gbowó iṣẹ́ á lẹ̀ ti gbowó iṣẹ́ ṣùgbọ́n àwọn ọmọ tí wọn ò lè wá káwọn náà wá gbowó iṣẹ́ kán lọ ṣe iṣẹ́ irú ẹ̀ torí pé àwọn ò fẹ́ kórúkọ tí wọ́n bàjẹ́ ibi tó ti yẹ kí ẹ̀yin yúùtù wa kẹ́ ẹ jí kẹ́ ẹ dìde kẹ́ ẹ tètè tají nínú ọpọlọ yín rèé nítorí wípé ìgbé ayé ìrọ̀rùn ó wà fún àwọn ọmọ tiwọn ìgbé ayé ìrọ̀rùn ó wà fún àwọn ẹbí tiwọn ìgbé ayé ìrọ̀rùn ó wà fáwọn ìyàwó tiwọn gbogbo àwọn fámìlì wọn wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn nísìnyí àgbà ti wá dé bàbá pa bàbá pa Fáṣọ̀rántì ó ti wá dọ́wọ́ bàbá wa ayọ̀ adébánjọ wọ́n wá ń béèrè lọ́wọ́ bàbá wa ayọ̀ adébánjọ wípé kí ni ìhà tí ẹ kọ sí ìjàngbara àwọn ọmọ òdua bàbá yìí láti máa la ẹnu wọn sọ wípé restructuring làwọn táwọn jẹ́ afẹ́nifẹ́re ń béèrè àwọn yúùtù ni wọ́n ń béèrè e, ilẹ̀ ilẹ̀ òmìnira òdua ṣé ó yẹ kírú ẹ̀ jáde lẹ́nu àgbàlagbà torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ṣe rí gbogbo ohun tá a bá ń ṣe lọ́jọ́ ènìyàn jẹ́ ká máa rántí ọ̀la these are the the people tó jẹ́ àwọn bàbá tó jẹ́ pé a respect gan táwa máa ń fògùn wọn gbárí bàbá Ayọ̀ Adébánjọ yìí e, ẹni tẹ́mi respect tí mo rò wípé máa ń sọ ní gbogbo ìgbà ni pé akékaka lójú ọlọ́rọ̀ ni bàbá yìí wọn ò bẹ̀rù anybody bàbá yìí máa ń sọ kan ìjọba lójú àṣé wọ́n ní ẹni tí ò bá tí ì dórí ipò àbí kó ní owó lọ́wọ́ àbí ká gbé sí ipò àṣẹ kan kí agbára wà lọ́wọ́ ẹ̀ la ò ní mọrú ìwà tó lè wù àwọn bàbá yìí wá jẹ́wọ́ ara wọn hàn wá wípé jẹgúdú jẹra ni àwọn ihun tí àwọn bá fẹ́ jẹ òun làwọn mọ̀ àwọn ò kọ kẹ́yìn ọ̀la àwọn ìran tí wọn kó bàjẹ́ ṣùgbọ́n ẹ̀yin youth mo fẹ́ kẹ́ dìde mo fẹ́ kẹ́ tají lásìkò yìí ṣe rí ìjà jàǹgbára òmìnira tá ń jà yìí mo fẹ́ ká wá dọ́bù ká dọ́bù action wa lórí ibi tá a dé yìí ó di dandan a máa gba ilẹ̀ oòdùà torí àwa ò fẹ́ restructuring kò sí tó jọ restructuring mọ́ nínú ayé wa gbogbo àwọn pátì tí wọ́n ń dálẹ̀ ní nàìjíríà yẹn àwọn pátì ìkà ni wọ́n àwọn amúnisìn ni wọ́n àwọn ajẹnirun ni wọ́n àti PDP o àti APC o àti ACN àti gbogbo oríṣiríṣi orí burúkú pátì tó ń dálẹ̀ ó lè ní gbogbo wọn wọ́n ti ibì kan jọ́ǹpù síra wọn ni trade by barter ni wọ́n ń ṣe fúnra wọn wọ́n dẹ̀ ti ṣe ó ti tó gẹ́ wọ́n ti ṣe ó ti tó gẹ́ gbogbo àjẹ́ńdà wọn láti rí báyìí sìn wọ́n dẹ̀ ti wá fi ń pa àwọn èèyàn wa adẹ̀wà sọ pé ó tó gẹ́ ṣé ta bá sọ wípé ẹ má pa wá mọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni ṣé ta bá sọ wípé a fẹ́ gba orílẹ̀ wa ká kọ̀ǹtróòlù destiny wa fúnra wa ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni kí ló dé kẹ́yìn àgbààgbà ilẹ̀ yorùbá yìí tí ẹ ní ìkà nínú báyìí ẹ kí ló dé tẹ ní ìkà adẹ ń bẹ̀ yín à ń bẹ̀ yín gbogbo ìgbà ń pariwo ọ̀rọ̀ yìí ti wá fẹ́ jọ wípé ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ọ̀rọ̀ yín Kakuku máa ṣe ní ojúkòrò kò ní pa ojúkòrò jẹ òun la bẹ̀rẹ̀ sí máa bára wa fani nísìn tẹ́ ẹ bá wá déta ẹ máa wá fẹ́ sọ ohun ẹ máa fẹ́ máa sọ nǹkan dídùn fún wa ṣùgbọ́n tẹ́ ẹ bá dé àárín àwọn ará yín ẹ mọ bí ẹ ti ń gba àbọ̀dè ẹ̀yin yóòtù mo fẹ́ kẹ́ tìbí kan wò kò sí nínú àwọn àgbààgbà Afẹ́nifẹ́re yìí tí a bi ní question kan níbì kan tí wọ́n rí dáhùn rí story náà máa ma sọ ìtàn ìtàn náà máa mú kalẹ̀ ìtàn ni wọ́n máa ma sọ àwọn ìtàn forítì wọ́n á sọra wọn di D.O. Fágúnwà wọ́n á wá máa sọ ìtàn ẹ̀ nígbà kan ayé ìwé tiẹ̀ ayé kìíní kan ayé ìjádùmi ogun ṣe kinní kan e, ogun ṣe tọ̀hún ogun ogun ogun ogun jálòkè ogun jálòdò tá ń béèrè ìtàn lọ́wọ́ yín a ní kẹ́ ẹ yọ wá kúrò lóko ẹrú aláàṣẹ mọ́ a ò ṣe nàìjíríà mọ́ àwa ò jí rí ìyà mọ́ a ní ẹ kó wa kúrò lóko ẹrú ẹ̀yin bàbá ìkà burúkú tí Awólọ́wọ̀ gbé ìjọ tó ń gbé ìjọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re lé fún yìí tí ẹ wá di Afẹ́nifẹ́ bi Afẹ́nifẹ́ bi nìyẹn ẹ̀yin bàbá wọ̀nyí tẹ bá wá sórí program tó bá bí yín question wọ́n máa béèrè orí lọ́wọ́ yín ẹ̀ máa sọ̀rọ̀ kókósẹ̀ wọ́n máa béèrè ọrùn lọ́wọ́ yín ẹ̀ máa sọ̀rọ̀ ìbàdí wọ́n máa béèrè ọwọ́ lọ́wọ́ yín ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ orúnkún kí ló dé ẹ̀yin bàbá wọn yìí kí ló dé kó bí yín ní question to lọ sàn tó lè bí ọmọ primary school kó dẹ̀ dáhùn ẹ̀ láàrin three seconds ẹ wá bẹ̀rẹ̀ àwọn ìtàn ẹ máa wá ẹ máa palaburate ẹ ma, ẹ ma, ẹ máa beat about the bush ẹ sọ fún wa wípé ẹ mọ̀ tàn ṣá béèrè ìtàn lọ́wọ́ yín ni a béèrè ìtàn lọ́wọ́ yín nígbà tẹ mọ̀ pé ẹ mọ̀ tàn nígbà tí Buhari débẹ̀ ní 1983 tó gba ìjọba lọ́wọ́ Ṣàgàrí tó bẹ̀rẹ̀ sí káńsù pé gbogbo skul wọn gbọ́dọ̀ tíìkì history mọ́ kí ló dé tá ẹ̀ dìde ká fún gbà náà pé kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sọ pé kó má ti ṣe history torí ibi tí wọ́n bá mú wa nìyẹn wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí pa history rẹ̀ kúrò ní àwọn schools ń bò dé séjì kan wọ́n ní ká má máa sọ èdè wa mọ́ àwa náà wà àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ wa máa sọ wípé don't speak vernacular don't speak vernacular wọ́n kọ́kọ́ gba wọ́n gba ìtàn wọ́n gba ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá wọ́n gbà kúrò lọ́wọ́ wa wọ́n tún gba èdè wọ́n ti mọ̀ pé tó bá teach history àwọn ọmọ Yorùbá tó bá ń gbọ́ ìtàn bí a ṣe jẹ́ nílẹ̀ bàbá wa bá ṣe jẹ́ ọmọ aládé ìran aládé tí kìí ṣe ìran ẹrú àwọn ọmọ wa ò ní gbàgbàkúgbà wọ́n wá ní kó máa council àti máa teach history adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run sì bá wa ṣẹ́ irú bàbá wa Professor Banji Akíntóyè tó yìí dá ẹ̀mí wọn sí fún wa tóyìn bá wa ṣẹ́rú àwọn àgbà dáadáa bẹ́ẹ̀ kù lórílẹ̀‐èdè yorùbá ẹ wo nǹkan tí ìran yorùbá ń fojú rí lẹ́nìí yorùbá wá di ẹni tó ń ṣe rẹfugí ní republic of benin republic of benin ti gbogbo population wọn kò tó lagos state yorùbá wá di ẹni tó ń ṣe rẹfugí ní republic of benin ẹ̀yin àgbà ìkà yìí ọlọ́run má máa ṣèdájọ́ fún yín o gbogbo àwọn ọmọ tẹ́ ń fi owó owó ẹkún owó ẹ̀rín tẹ́ ń gbà lọ́wọ́ àwọn amúnisìn tẹ́ ẹ fi ń tọ́wọ̀n yẹn orí wọn lọ́lọ́run ti máa bẹ̀rẹ̀ ìdájọ́ fún yín àfi tẹ́ ẹ bá jáwọ́ àfi tẹ́ ẹ bá jáwọ́ o tí ẹ ò bá jáwọ́ ẹlẹ́dàá ilẹ̀ Oòduà bí yín ìṣẹ̀dálẹ̀ Oòduà bí yín ilẹ̀ Oòduà bí yín omi ilẹ̀ Oòduà tẹ́ ẹ mú á bí yín afẹ́fẹ́ ilẹ̀ Oòduà tẹ́ ẹ ń gbà sára á lára yín àfi tẹ́ ẹ bá jáwọ́ a ní kẹ́ kó wa kó òlòkù ẹrú ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹlẹ́ẹ̀ní gbà ẹláfi tó dandandan àfi tẹ́ ẹ bá tà wá sóko ẹrú ṣùgbọ́n irọ́ lẹ pa tẹ́gùn bá débi hùn ó débi àti yọ ni ẹ́rà tá wà yìí yorùbá sì ti yàtọ̀ sí yorùbá àgbà kan wọ́n lẹ ní ẹnu yorùbá ọkọ̀ tá ń sọ bẹ́ẹ̀ fún yín ẹnu ẹ̀yin olè àgbààgbà jẹgúdújẹrá yẹn ẹnu yín ni ẹnu yín ni òkò ẹnu tàwa ìwé ìwòye ẹnu wa kò ẹnu yorùbá ẹ̀rà sì ẹnu wa kò gbogbo àwa yùtù sí ẹnu wa kò tẹ́ ẹ bá rò wípé ẹ lè rí wa rọ́ sí oko ẹrú ìgbàlódé mi kò sí ohun tó jọ kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ láéláyé torí ẹ̀ ẹni tó bá tètè ronú pìwàdà nu yín kó tètè ya gbọ́ torí ibi tí à ń lọ yìí hey hey ó máa kọ sísọ o kò sí ọ̀rọ̀ restructuring lọ́rọ̀ tiwa o torí mi ò mọ tẹ́ ń restructure kí lẹ́ ń restructure wọ́n ní àwọn èèyàn gbé agenda fulanization wá wọ́n gbé agenda islamization wọ́n gbé wá nǹkan méjèèjì yìí ni wọ́n ń push wọ́n dẹ̀ fẹ́ overrun láǹdì wa kọ́ lé wa kúrò lórí ilẹ̀ wa pátápátá ẹni tí ò bá gbà wọ́n á pàdánù ṣé ńgbà tí Buhari débẹ̀ tó ń sọ̀rọ̀ rúgà tó ń sọ̀rọ̀ ranches tó ń sọ gbogbo oríṣiríṣi ṣé ẹ ò kò yẹ kẹ́yìn àgbààgbà yìí ti fura nítorí wípé ní two thousand and fifteen tẹ́ ẹ gbé Buhari dé ẹ lè sọ fún wa pé ẹ̀jọ̀ ń ṣe meeting nínú pátì yín ẹ ò lè sọ wípé nínú yín kankan òwú gbọ́ wípé wọ́n ń nọ̀sí agenda àti overrun ilẹ̀ Nàìjíríà kọ́ndẹ̀ kan lo conquest láti lè láti lè wipe àwọn rèsì àwọn rèsì Southern àpò káwọn kan gba káwọn àwọn èèyàn wọn wá gba ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò so kí wá lè fẹ́ sọ fún wa kí lè fẹ́ sọ fún wa adẹ̀wà ń pariwo bí wọ́n ti ń pa àwọn èèyàn tí wọ́n ń rèpò àwọn èèyàn wọ́n ń bẹ́ wọn lórí wọ́n ń gbé orí wọn sókè báyìí ẹ̀ ń rí ẹ ò lè sọ pé ò rí gbogbo kìíní yẹ̀yìn bàbá wọn yìí ṣé kò yẹ kí kí ara ro kara rò fún yín wípé ah, ṣé ìran mi ni wọ́n ń ṣe báyìí fún ẹ̀dẹ̀ ya ọ̀dájú èèyàn ẹ̀dẹ̀ ya ọ̀dájú èèyàn ẹ̀ ń rò pé kò kàn yín ẹ wo fíìmù tẹ bẹ̀rẹ̀ yìí ẹ lè wò tán toró máa kan gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọmọ ejò tẹ́ ẹ tọ́jú láti kékeré òun làwọn fúlàní wọ̀nyí wọ́n ti wá dàgbà mọ́ yín lọ́wọ́ àwọn ni wọ́n wá ń ṣan yín wọ́n ń bù yín ṣan báyìí torí gbogbo nǹkan tí àwọn Fúlàní ṣe yìí ohun tí wọ́n ti ń pláàni láti ọdún tó ti pẹ́ ni gbogbo yín tí ẹ jẹ́ àwọn àgbàlagbà ìtẹ́ wà nínú Afẹ́nifẹ́re yìí ẹ ò ní ẹ ò gbọ́ ihun tí Sardauna of Sokoto tó sọ nínú téèpù lásìkò gba 19, 1960 tí wọ́n gba òmìnira before kí òmìnira tó dé 1960 náà ti sọ wípé àwọn máa lo àwọn middle belt as a winning àwọn middle belt as a winning tools láti kọ́ńkà gbogbo ilẹ̀ nàìjíríà láti overrun wọn káwọn dẹ̀ káwọn dẹ̀ káwọn dominate wọn páwọn ò ní jẹ́ kí ìran kankan kọ́ kọ́ńtrólù destiny wọn pẹ̀lú ọwọ́ wọn. wọ́n tún sọ ó fi ẹnu ara ẹ̀ sọ báyìí wípé nọ́dánà fọ́ọ̀sì làwọn máa máa ṣe lórí ìjọba which mi wípé àwọn làwọn gbọ́dọ̀ máa rule làwọn gbọ́dọ̀ máa govern nàìjíríà táwọn bá wá nídìí ẹnì kankan ní ipò kan àwọn á wá expatriate gẹ́gẹ́ bí àwọn white people or táwọn ò bá rí white person táwọn máa fi síbẹ̀ àwọn á ṣẹ̀ṣẹ̀ consider ẹni táwọn bá máa mú ẹni táwọn bá dẹ̀ máa mú kó jẹ́ temporary ṣé ní nàìjíríà tẹ̀dẹ̀ ń sọ wípé the same nàìjíríà yìí náà àjọ ní ni báwo la ṣe jọ jẹ́ the same nàìjíríà dẹ́n tẹ fẹ́ mú àwọn kan lẹ́rú torí pé wọ́n ti overrun àwọn haúsá ní náà tí wọ́n ti gba ti pa gbogbo àwọn olórí haúsá àwọn haúsá ò kì í jẹ wọn kì í jẹ emir sẹ́ríkì làwọn haúsá ń jẹ gbogbo àwọn sẹ́ríkì náà pa tán wọ́n dẹ̀ jẹ emir wọ́n jẹ emir ní gbogbo àwọn ibi tó yẹ kán wà wọ́n rì néèmù gbogbo ìlú wọn wọ́n ti wá sọ àwọn yẹn wọ́n ti pa wọ́n lẹ́nu mọ́ńbẹ̀ wọ́n wá ń bọ̀ ní south wọ́n wá overrun gbogbo àwọn gbogbo àwọn àwọn middle belt wọ́n wọ south wa gbogbo ìgbà tán dẹ̀ ń kó wọn wọlé ní south wọ́n pariwo Ìbà Gani Adams pariwo Nnamdi Kanu pariwo gbogbo ẹ̀yin àgbààgbà yìí lẹ gbọ́ wọ́n sọ fún yín wípé wọ́n ti wà nínú gbogbo fọ́rẹ́sì wa gbogbo ẹ̀yin àgbààgbà wọn yẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ dákẹ́bẹ́ ni pé ọmọ kankan gbà náà ṣùgbọ́n nítorí olè tẹ̀ ń jà torí èrú èrú èrú bisikíìtì èrú èrú tó ń jábọ́ lórí látòrí tébù tẹ̀ ń wọ́n sọ yín do ní bára ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ̀ ò dẹ̀ mọ̀ ní tó jẹ́ wípé tá a bá nílẹ̀ òdua wa ìrọ̀rùn máa dé gbogbo ẹ̀yin àgbààgbà yìí ń tẹ́ máa jẹ dọ́jọ́ ọkú ó ti wà á ó ti wà á ilẹ̀ Odùduwà ò lè máa wò yín ràn ẹ jẹ́ ká ṣèjọba àwa ara wa lọ́wọ́ ara wa fún ara wa nítorí pé elédè kan náà ni àwa yorùbá a gbọ́ èdè ara wa a dẹ̀ mọ nǹkan tí à ń fẹ́ a mọ àṣà wa gbogbo ohun tí a ní a ní nǹkan kan nǹkan mọ̀ pẹ̀lú àwọn fúlàní yìí náà ẹ́ a ní nǹkan kan nǹkan mọ̀ pẹ̀lú wọn àwọn yíbò láwọn fẹ́ lọ ẹ̀yin yìí ò báyìí náà ni ẹ̀yin yìí náà ni lẹ́ ń dí wọn mú tá a bá wá rí ẹnì kankan tó dìde ẹ̀yin náà lẹ́ tún máa nàka sí bọ́n ṣe máa mú èyí tẹ́ ṣe títí ẹ̀yin ìkà yìí náà ni àfìgbà tẹ́ rí pé ẹ̀rẹ́yìn ọba fi ṣe fọba Fẹ́mi Awólọ́wọ̀ Abiola, tó tún dìde láti jà fún wa àfìgbà tẹ́rí pé ẹrẹ́yìn ẹ̀ ẹ pàyàwó ẹ̀ délégi wà yín lẹ́mọ̀ èyí náà lẹ plan ní bọ́n ṣe rẹ́yìn ẹ̀ tó fi létà bọ́ǹbù rẹ́yìn ẹlẹ́ni sọ́run àpàpàǹdodo bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn Bọ́lá Ìgè wọ́n lọ ka mọ́ wọ́n pa wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ Fúnṣẹ́ Williams wọ́n lọ pa wọ́n kàn ṣá wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo àwọn tó lè gbà wálẹ̀ Yorùbá kí ló dé tẹ ní kàbáyẹ̀yìn àgbàgbà yìí torí ìjẹkújẹ tẹ̀ ń jẹ ìgbà tí wọ́n mú Abíọ́lá sẹ́wọ̀n ẹ̀yin yìí náà lẹ̀ lọ sí Aso Rock with the hope wípé bóyá ẹ lọ ń solicit fún lọ́hùn ẹ̀ ń bẹ̀bẹ̀ lọ́hùn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti gba agbádá must go tẹ́ pa mọ́ abẹ́ abẹ́ agbádá orí burúkú dàńṣíkì ìwèrè tẹ́ ń wọ̀ káàkiri yẹn tẹ́ bá ti rù dédé báyìí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yín lé wọlé ẹ wá wá sórí tv ẹ máa sọ wípé yes June 12, in, on June 12 we stand. On June 12, June 12, on the mandate, we stand on, on Abiola June 12. Ìkà ni yín, ìkà lẹ̀yin bàbá wọ̀nyí. Ọlọ́run dẹ̀ máa ṣèdájọ́ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ọlọ́run máa ṣèdájọ́ fún yín. Ọ̀rọ̀ yín ti kúrò ní ká tún máa bẹ àgbẹ̀dá àbẹ̀yìn mọ́ àbẹ̀yìn mọ́. So gbogbo ẹ̀yin yúùtù, ẹ wá mo fẹ́ ká wake up báyìí. Mo fẹ́ kí a wake up gbogbo ẹ̀yin youth ẹ wake up báyìí ẹ má dúró de àgbààgbà kò ságbààgbà kankan lẹ̀ yorùbá o ẹ má dúró de àgbààgbà kankan mọ́ ẹ má dúró de ọba kankan mọ́ torí wípé àwọn àwọn àwọn afẹ́nifẹ́ bíi àwọn náà náà ń tẹ̀lé àwọn àwọn àwọn olè lọ sọ́dọ̀ àwọn ọba wọ̀nyí láti máa lọ sórí síìtì lọ́dọ̀ àwọn ọba yẹn pé ẹ lágbájá yìí ọmọ tiwa ni àsìkò ẹ̀ ló kàn òun ni ẹ jẹ́ àṣẹ́fun ẹ má tẹ̀lé wọn mọ́ now nígbà tí Ahmed Tinubu wá dìde nísìnyí wípé òun fẹ́ jẹ ààrẹ ẹ sọ fún wa ọdún mẹ́jọ tó ṣe ní Èkó ara wo ló fi dá gbogbo ẹ̀yin ọmọ èkó ọ̀rọ̀ kàn yín báyìí o gbogbo ẹ̀yin àwórì ọ̀rọ̀ kàn yín báyìí o àsìkò tó yẹ ká dìde rèé o Tinubu ní kò sẹ́ni tó lè kó ọba àlùmọ̀kọ́rọ́ yìí tó tún fi sórí oyè náà ní kò sẹ́ni tó lè kó wọn lẹ́ni tó bá fẹ́ jogún kógún á pìtàn kì í tàn Àwórì ló ní Èkó Àwórì ló ní Èkó kò sí ẹnì kankan tó lè sọ wípé Èkó is no man's land láyéláyé kò sí ohun tó jọ ta ló sọ pé Èkó is no man's land wèrè wo ló sọ bẹ́ẹ̀ Lagos State belong to Àwórì people Lagos State belong to Àwórì people They are the owners of uh, Lagos State, I worry. So kí anybody má pa ìtàn burúkú ìtàn àgbélẹ̀rọ kankan fún wa. A ò fẹ́ gbọ́ ìtàn kítàn. Tinubu jẹ sẹ́nétọ̀ lákọ̀ọ́kọ́. After tó jẹ sẹ́nétọ̀, ó padà wá di gómìnà Èkó. Ó jẹ gómìnà fún two term ó jẹ gómìnà fún two term ọdún mẹ́jọ tó fi jẹ gómìnà yẹn ẹ wo ohun tí èkó dà lásìkò ìgbà yẹn gbogbo ohun tó jẹ́ property èkó tó jẹ́ property Lagos State ní Tinubu ló fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ló fi kó sọ́wọ́ ara ẹ̀ àìmọye ilẹ̀ Lagos State ní Tinubu fọ̀nà èrú gbà sọ́wọ́ ara ẹ̀ àìmọye àwọn iléeṣẹ́ Lagos State ní Tinubu ló fi ọ̀nà ìrú ló fi gbà sọ́wọ́ ara ẹ̀ títí tó fi di ọjọ́ ìní ọ̀nà tí Lagos State fi ń gbà rí owó wọlé bí Tinubu bá ti yẹ̀fẹ́ proof fún wa wípé òun create àwọn avenue tí owó lè máa fi wọlé ṣé ó wá yẹ kí ó máa wá ṣẹ́kọ́nà àwọn owó yẹn sínú àkáǹtì tiẹ̀ kó wá ní òun pa owó fún ìjọba àbí ta ni kò mọ̀nà kájá ní ọmọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá tì iléeṣẹ́ alpha beta tó dálẹ̀ sẹ́yìn ò mọ̀ wípé ó fi ń dírèènì owó èkó ni àsìkò Tinubu ló di wípé gbogbo tí ẹ bá fẹ́ ṣe ní èkó pátápátá ó di dandan kẹ́ tíkẹ́ẹ̀tì wọ́n á já tíkẹ́ẹ̀tì bọ́ọ̀sì ajá tíkẹ́ẹ̀tì àwọn onídánfó wọn ajá tíkẹ́ẹ̀tì àwọn onímárúwá wọn ajá tíkẹ́ẹ̀tì ọlọ́kadà wọn ajá tíkẹ́ẹ̀tì alábàárù wọn ajá tíkẹ́ẹ̀tì ọlọ́mọlanke wọn ajá tíkẹ́ẹ̀tì àwọn tó gbé ọjà sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ń já tíkẹ́ẹ̀tì pẹ̀lú bí wọ́n ṣe ń sanwó ibi tó ń gbọ́jà sí wọ́n á tún já tíkẹ́ẹ̀tì ẹni tó ń kiri pure water ó tún já tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ wo ìnira tí Tinubu kó bá àwọn èèyàn tíkẹ́ẹ̀tì tán wá ń já yìí tí pátì kúùkù náà fi ń lu àwọn ẹni ẹlẹ́ni gba owó lọ́wọ́ wọn ìyá arúgbó tó ti wọ seventy gbogbo rárá gbé nǹkan kékeré bíi pure water sórí wọn á lù ú àlùbọlẹ̀ àfi tán bá gbowó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀. ẹ́ àwọn náà àwọn ọmọ tó wá o wípé ìyí tó lọ sí skul nu wọn tó wá yẹ kó ríṣẹ́ gidi wọn ò lè ríṣẹ́ Tinubu ò dẹ̀ jókòó kó rówó wípé kí ló fa ìríṣẹ́ àwọn ọmọ wọ̀nyí ó wá ń bíríìdì wọn sínú area boys ó ń bíríìdì wọn sínú kán máa wá gbowó mọ́tò ní gáràjì ó ń bíríìdì wọn sínú kí wọ́n máa ká ọwọ́ ọwọ́ méjì lókè fẹ́yàn kan ee bàbá o bàbá ọwọ́ méjì fẹ́yàn kan ṣé ọmọ Tinubu ń ṣe ọwọ́ méjì fẹ́yàn kan ṣé ọmọ Tinubu wà ní gáràjì tó ń já tíkẹ́ẹ̀tì ṣọmọ Tinubu wà ní oríta tó ń já tíkẹ́ẹ̀tì fọlọ́mọláńké àbí àwọn alábàárù àbí àwọn àwọn tó ń ta pure water àbí ọmọ Tinubu wà nú ẹ tó ń já tíkẹ́ẹ̀tì ọlọ́kadà èwo nínú àwọn ọmọ ẹ ló dúró lóríta níbìkan àwọn ọmọ tiẹ̀ wọn kàwé ní Nàìjíríà o gbogbo wọn òkè òkun náà ti kàwé o tó bá yá ẹ̀yin kan náà ẹ wá kó àdá dání ẹ lè fẹ́ gba gáràjì lọ́wọ́ àwọn tọ́ọ̀nù kan tọ́ọ̀nù kan ló kàn tọ́ọ̀nù ìkíní kan ló kàn ẹ máa wá ṣára yín ládà ẹ máa lọ yinra yín ń bọ̀ ẹ bẹ̀rẹ̀ sí máa nara yín lóògùn ẹ máa para yín dànù tẹ bá wá gba gáràjì náà tán ó ní return tẹ́ ẹ̀ mú padà sí àpò alpha beta tí Tinubu ń gbowó ẹ̀ tó máa ṣẹ̀ṣẹ̀ lóhùn rẹ́mìtì owó fún Lagos State tó máa yọ pàṣẹ́ntéèjì tiẹ̀ ń bẹ̀ inú ẹgbẹ́ APC ẹgbẹ́kẹ́gbẹ́ àti PDP ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ olórí burúkú tọ́jọ kóra wọn jọ tó ń jump from one party to another ẹni tó bá wù nínú yín kó sọ wípé àbí olóṣèlú kan ló rọrùn wa jáde èmi ò gbowó lọ́wọ́ olóṣèlú kankan olóṣèlú tó bá dẹ̀ fún mi lówó kó bọ́ sórí afẹ́fẹ́ kó sọ àdàbí ti bá gbowó lọ́wọ́ olóṣèlú tí mi ò bá gbowó lọ́wọ́ olóṣèlú gbogbo ohun tí mò ń sọ yìí ilẹ̀ Oòduà nation ọ̀run máa gbà fún wa àmọ́ tí bá gbowó lọ́wọ́ olóṣèlú kí ilẹ̀ Oòduà kó dáa fún mi Tinubu ló lọ wá Buhari jáde wá ní 2015 ṣebí Buhari ti gbégbá ààbò tó bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tí ò wọlé tó fìdí rẹmi ṣebí jẹ́jẹ́ ẹ̀ ló jókòó jẹ́jẹ́ ni ìjọ̀gbọ́n jókòó jẹ́jẹ́ ni wàhálà jókòó jẹ́jẹ́ ni fìtìdọ́tì jókòó jẹ́jẹ́ lọ́ba àwọn apààyàn Buhari Boko Haram Buhari bandits jẹ́jẹ́ ló jókòó Buhari ISIS jẹ́jẹ́ ló jókòó kí jàgàwèrè jàgà àwọn olórí burúkú aṣíwájú àwọn ọmọ ọ̀tá aṣíwájú àwọn tọ́ọ̀gì aṣíwájú àwọn ọmọ aláìgbọràn kó tó lọ wọ́ Buhari wá òun ló wọdé ló ní ẹjẹ́ àdìbò fún ẹjẹ́ àṣẹ kìíní kan fún náà ó wá fẹ́ sọ fún mi ń sìn pé Buhari gbogbo ohun tó ń ṣe ìmọ̀ tó wà ní agbárí ẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rò wípé o fẹ́ lọ fi o fẹ́ fi tún Nàìjíríà ṣe o ò ṣe kọ́ Buhari pé ọ̀nà yìí ni kó gbà ṣe ọ̀nà yìí ni kó gbà ṣe o wá ṣẹ̀ṣẹ̀ ń wá lọ dọ̀bálẹ̀ fún wọn ní nọ́ọ̀tì o ṣẹ̀ṣẹ̀ ń gbé ṣẹ́tìrí ṣẹ́tìrí ní tọ́mọ Yorùbá sọ́ra wọn dà ó yẹ kẹ́ wo ṣàngódélé yìí dáadáa tó ń pẹ́rẹ́ ní Tinubu yẹ ẹ wo dáadáa o ó dàbẹ̀ ni pé àtọ̀ Fúlàní wà nú àwọn tó bá yẹ ẹ sùn ó yẹ kẹ́ wo dáadáa ó ṣẹ̀ṣẹ̀ lọ ń gbórí orí adé wo tiẹ̀ ni orí orí ìwèrè wo lórí adé orí burúkú orí tó ń wá lamẹ́ríkà láti jù sẹ́wọ̀n wo lórí adé orí orí ìwèrè tó ń wá tó bá bire kó lọ sí Amẹ́ríkà tí ò bá níṣẹ́ wọn tí ò bá níṣẹ́ wọn ẹ̀wọ̀n dírọ́ọ̀gì tán ló gbé lamẹ́ríkà wọ́n yìí ń wá ẹ̀mẹ́dẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ wá gba náà ti lọ ó lọ ń wá ojú rẹ àwọn fúlàní ó lọ ń pọ́n bàtà wọn láńbẹ̀ ó tún kó ìrẹsì ó tún anyway ibẹ̀ náà ló yẹ kókó lọ torí àwa ò tiẹ̀ lè rí pín ní south mọ́ ẹni tó bá gba ìrẹsì lọ́wọ́ Tinubu bóun máa dìbò kan ní 2023 ilẹ̀ Yorùbá ló máa gbòdì lára onítọ̀hún afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá gbòdì lára onítọ̀hún omi ilẹ̀ yorùbá gbòdì lára onítọ̀hún àwọn òṣì ilẹ̀ yorùbá àwọn náà máa ṣe onítọ̀hún ṣàkàṣàkà ilẹ̀ oòdùà la fẹ́ Odùduwà nation la fẹ́ Odùduwà nation Odùduwà nation òun ló lè yọ wá kúrò ní àjàgà oko ẹrú tí àwọn afẹ́nifẹ́bi burúkú yìí tí wọ́n kó wá sí wọ́n wá ń sọ wípé afẹ́nifẹ́re ti pín sí méjì o àwọn kan ń ṣe sáìdì Tinubu àwọn kan àwọn kan àwọn kan wà lọ́tọ̀ irọ́ ni o ẹ̀yin YouTube àwọn tó ń ṣe sáìdì Tinubu àwọn yẹn ló lọ ń gbé owó wá fáwọn wèrè ti bí o àwọn ti bí dúró ti wà láti máa mọ pílànì wa láti lè máa lọ sọ fún wọn bọ́n ṣe máa tàǹpà láti láti lè láti lè dàbàrú pílànì àwọn yúùtù ni o nǹkan kan náà ni wọn afẹ́nifẹ́bi kan náà ni gbogbo wọn. ẹ má gbọ́ràn sí wọn lẹ́nu mọ́ afẹ́nifẹ́bi ni gbogbo wọn lè làwọn bàbá wọn yìí ọlọ́run dẹ̀ máa ṣèdájọ́ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan one by one látòrí àwọn ọmọ tẹ bí lọ́lọ́run ti máa máa ṣèdájọ́ fún yín àwọn tí wọ́n mú nàìjíríà tán ṣe ṣìkàṣìkà ń gbà kan ṣebí umaru dikko ṣebó yìí wà ó wà bí aláìsí dìsìn ṣé báwọn náà ń sọ ń gbà kan láyé ìgbà ṣàgàrí wípé ọmọ nàìjíríà ọ̀hún tí ìṣà ilẹ̀ jẹ náà nígbà tí buhari ọ̀hún tọ́lọ́run máa ṣèdájọ́ fún ẹ mọyì ọmọ tó run níjọ́ kan ẹ̀yin bàbá wọ̀nyí ẹ̀wọ́ owó ẹ̀yìn onítajà yẹ̀pẹ̀ kó má gbowó òkúta gbogbo owó òkun owó òkú àwọn ọmọ ọlọ́mọ ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ owó ẹ̀kún owó ẹ̀rìn owó àwọn ọmọ ọlọ́mọ owó ìyà táwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fi ẹ̀mí jikú tó ń pa wọ́n nípa kú padànù sí àwọn ọmọ tó yẹ kó rí ìtọ́jú rere tó jẹ́ pé ẹ tì wọ́n sẹ́nu kìnìún gbogbo owó tẹ gbà wọ̀nyí àwọn ọmọ tẹ fi tọ́ orí wọn nìdájọ́ ọlọ́run ti máa bẹ̀rẹ̀ kò ń ṣèpè àṣẹ ọlọ́run ni ẹnìkan ò ní ṣerú ẹ̀ kó mu jẹ ó dé ìwọ̀ ẹnìkan ò ní ṣerú ẹ̀ kó mu jẹ o torí ẹ̀ la ṣe ń sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ Àwórì ẹ dìde Tinubu ti ta gbogbo Èkó tán ẹ lọ sí Tinker Island ẹ lọ sí Apapa Wharf ẹ lọ wo gbogbo àwọn tó ń ṣe adarí ń bẹ Fúlàní ni gbogbo wọn Tinubu dẹ̀ ń gba ṣíà ń bẹ̀ fúlàní ni gbogbo wọn àwọn tó jẹ́ àwọn ọmọ yorùbá wa wọ́n wá ń fi wọ́n sí ipò ìránṣẹ́ káwọn kan máa tì wọ́n sọ́tún tì wọ́n sósì àbí kan máa já ẹrù nínú ọkọ̀ àwọn tó wá jẹ́ fúlàní àwọn tó mọ̀wé tó wa wọ́n wá mú àwọn ọmọ wa wọ́n sọ wọ́n di ẹrú wọ́n ń lò wọ́n nílò ìgbà ìṣanwọ́ wọ́n ń lò wọ́n nílò ìgbà ìkólẹ̀ àwọn wá jókòó sínú ọ́fíìsì wọ́n ń gba ac sórí gbogbo owó tó ń pa ní ní port authority yẹn wọ́n á wá kó wọ́n á mú ti wọ́n bẹ̀ wọ́n á rù yòókù lọ sàbújá àbújá tún mú yòókù wọ́n á rù lọ sókótó ìwọ̀nba ṣe ń yì náà máa wá fún Lagos state náà máa fúnlẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwa jẹ́ ọmọ ẹlẹ́ran tó wá ń jẹ egun ọmọ aláṣọ wá ń wà kísà abẹ́yìn ò gbọ́ nǹkan tí àgàǹgà sọ ni ó ní kẹ́ ẹ jí ẹ má sùn Yorùbá ẹ má sùn ogun ti wọ̀lú ẹ má sùn ẹ dìde àbí qui lẹ tún fait? Qui lẹ tún fait quand tout sọ fún Au goût ti au goût ti dé bodè ká ti roko mẹ́sẹ̀ kó le ẹ dìde ẹ má sùn ẹ ẹ̀yin Yorùbá ẹ má sùn o torí bí tí ọ̀rọ̀ dé yìí restructuring ni àwa ò fẹ́ gbọ́ mọ́ a ò fẹ́ a fẹ́ gbọ́ restructuring mọ́ o kò sí tó ń jẹ́ restructuring láyéláyé kò sí tó jọ kò sí tó ń jẹ́ restructuring yorùbá nation òun la fẹ́ oòdùà nation òun la fẹ́ a ò fẹ́ gbọ́ restructuring mọ́ ẹ tún máa gbọ́.

àtẹnumọ́. Padà donílé, Jésù o, ẹ má sùn o, ẹ má sùn o. Bọ́ọ̀ ẹ múra ẹ kamura, kamura. múra ká múra. látàná. bà á ẹ̀rù yín tó bà gbogbo ẹ̀yin afẹ́nifẹ́bi ẹ̀rù yín tó bà á yín tó bà òótọ́ korò létí wọn ni ẹ̀rù yín tó bà á ẹ̀rù yín tó bà á yorùbá máa gbọ́n ẹ̀rù yín tó bà àtẹnujẹ ni àtẹnu náà ni àwọn bàbá wọ̀nyí àtẹnu ni wọ́n á wá kó sí sáfẹ́ẹ̀tì orí burúkú wọ́n á ra fìlà mọ́rí wọ́n láwọn ẹgbẹ́ Awólọ́wọ̀ làwọn irọ́dẹ̀ ni wọ́n ń pa fún wa wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ni Ọlọ́run máa ṣèdájọ́ fún gbogbo yín lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan one by one. dédé lẹ́bàá tí má padà lónílé wọ́n ní ẹ kúrò lẹ́nu àbòsí ẹ dúró déédéé kí tẹ́nàntì má padà donílé Bọ́lá Ahmed Tinubu ṣé ìwọ nìkan ṣo ni wọ́n dá ilé ayé fún ni o ṣe o ṣe sínétọ̀ lákọ̀ọ́kọ́ o tún rọ̀nù Lagos State ìjọ as a governor o rọ̀nù ìjọba Lagos State as a governor fún two tenure eight years lẹ́yìn ìgbà yẹn ìyàwó ẹ̀ jẹ́ sínétọ̀ ó jẹ́ sínétọ̀ lákọ̀ọ́kọ́ ní twenty eleven nígbà tó tún di twenty fifteen ó tún jẹ́ sínétọ̀ ó tún di twenty nineteen ó tún jẹ́ sínétọ̀ lẹ́ẹ̀mẹ́ta kí ló dé sẹ́yìn nìkan ṣọlá dáyé fún ni gbogbo hospital tó tún wá wà ní ìlú Èkó yẹn pátápátá gbogbo mọ́ṣúárì tó wà ń bẹ̀ ti wọ Tinubu ni gbogbo òkú tó bá kú mọ́ṣúárì yín náà ń gbé sí gbogbo àwọn nǹkan páàtì ara àwọn èèyàn tẹ́yìn yọ fi ṣoògùn wọ̀nyí ló ń fún yín ní fọkànbalẹ̀ pé kò sí ní tó máa ṣẹlẹ̀ ọlọ́run á ju gbogbo yín lọ gbogbo àwọn bẹ̀rẹ̀ gíràndì tó tún wá wà káàkiri èkó tí wọ́n ń sìnkú sí ìyàwó ẹ̀ ló tún kọ̀ǹtrólù wọn <laughs> ẹ̀jẹ̀ ayé àwọn èèyàn máa yé lójú ayé wọn èyí tó bá tún wá lọ fún ìwòsàn tẹ́mi ẹ̀ bá tún bọ́ òkú ẹ̀ ẹ̀ tún jẹ ayé ẹ̀ tún jẹ ayé òkú máyé ìbẹ̀rẹ̀ gíràndì tó tún máa sùn tó máa forí léṣùkà sí ẹ̀ tún jẹ ọ̀run wọn ẹ̀ tún jẹ máyé ìgbẹ̀yìn yìí ò lè dá Bọ́lá Ahmed Tinubu ìgbẹ̀yìn ò lè dá ọlọ́run dúró di ẹlẹ́sẹ̀ ògbèjì àwọn ọmọ tó bínú tí wọn ò lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ yẹn àwọn ọmọ ẹ̀ tí wọn ò lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ̀yẹ ṣebí Ṣadé ọmọ ẹ̀ ó ń gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí Ṣèyí ọmọ ẹ̀ ó ń gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àtàwọn ọmọ ẹ̀ ti bí obìnrin méjì ti bí náà àbí bá àbí kí lorúkọ wọn gbogbo wọn ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n wọn ò lè bá ẹ sòótọ́ ọ̀rọ̀ nítorí wípé orí dírọ́ọ̀gì tó wà yẹn kò ní jẹ́ kó gbọ́ torí pé owó ẹkún òun ló fi tọ́ wọn àwọn náà ti wá dọ̀dájú àmọ́ o gbọ́ o twenty twenty three tó dúró dè yẹn òfu ọjọ́ kejì ọjà ni òótọ́ ni mo sọ fún ẹ yìí torí wípé a ò wo kò síbi tó fẹ́ gbégbà ọlọ́run ọba Elédùmarè kò ní fún ẹ ṣe twenty twenty three tó dúró dè yẹn òfu ọjọ́ kejì ọjà ni ọ̀run ò ní fún ẹ ṣe ó máa kan àbùkù bọ́ ọbẹ̀ ni ọ̀rẹ́dì wọ́n ti ẹ̀ tí wọ́n ti ń fi hàn ẹ́ ìwọ ló mọ̀ ó máa kàbùkù bọ́ ẹ̀bẹ̀ ni láṣẹ ìlúmarè torí wípé ó ti di nǹkan tó jẹ́ wípé bárakú sí ẹ lára ò fẹ́ gbọ́ ò fẹ́ gbọ́ àmọ́ bọ́lọ́hún ṣe ṣe fáráò lọ́kàn le torí ìparun òun ló fà tó ò ṣe fẹ́ gbọ́ ìwọ má gbọ́ má gbọ́ má gbọ́ wàá rí i pé ihun tí wọ́n ń pè ní ìdájọ́ ọlọ́run ó ju ìdájọ́ èèyàn lọ torí ibi tá a padé báyìí ń sìn ó ti dójú ọlọ́mọ òtó ṣebí Bọ́lá Ahmed Tinubu ní 1997 ṣebí ìwọ fẹnu ara ẹ sọ wípé o believe in one Nigeria pé self determination kí Nigeria break up ló fẹ́ ní 1997 you said so Bola Ahmed Tinubu that you did not believe in one Nigeria that we should break up Yoruba should part their own way so why now why all of a sudden tó wá tó wá ní believe wípé o ní láti govern Nigeria by force by fire ni why kí ni reason kí ni nǹkan tó fi síbẹ̀ tó fẹ́ lọ mú Lagos state to govern for eight years àsìkò tó govern Lagos state ló di pómi ò yọ mọ́ Aláùsá governors office ìwọ lò for eight years Latif Jákàndé ja, ja, Lateef eh, eh, Alhaji Lateef Jákàndé òun ló kọ́ ibẹ̀ yẹn kí ni ìwọ kọ́ kí ló kọ́ ní Lagos State gbogbo ilé tí Jákàndé kọ́ káàkiri Lagos State pàápàá làwọn èèyàn jàǹfààní ẹ̀ kí ni ìwọ kọ́ Tinubu gbogbo skul jákàndé tí jákàndé kọ́ pátápátá táwọn èèyàn lọ sí free education hospital bo, uh, eh, free, free, uh, free education uh, schools gbogbo ẹ̀ pátápátá làwọn èèyàn jàǹfààní ẹ̀ Bọ́lá Tinubu kí ló kọ́ kí ni tó ṣe ní Lagos state yẹn tó ń ta tiẹ̀ lè nà ká sí pé achievement yẹn nì yàtọ̀ sí pé o breed àwọn area boys o breed àwọn union o mú àwọn ọmọ ọlọ́mọ àwọn graduates tó yẹ kó ṣiṣẹ́ kó máa ṣiṣẹ́ tó dáa o sọ wọ́n di area boys o sọ wọ́n di tọ́ọ̀gì o wá sọ wọ́n di ẹni tó ń ránṣẹ́ àti máa lọ máa pa àwọn èèyàn àwọn ọmọ tìyẹ́ dẹ̀ ń sunú èsì àwọn ọmọ tìyẹ́ ń wá sókè òkun wá kàwé táwọn ọmọ tiẹ̀ bá máa ṣe shopping wọ́n mọ bó ṣe ń travel out lọ ṣe shopping àwọn ọmọ ọlọ́mọ ní nàìjíríà yẹn ó dẹ̀ ń fi ìyà jẹ wọ́n ó dẹ̀ ń fi owó tí ò tó nǹkan fi ń tàn wọ́n òun jẹ́ kó bìlíìfù wípé ayé ayé ìyà táwọn ń rí yìí òun náà ni ibẹ̀ láyé pin sí nínú nínú wọn tó bá jáde wá sókè òkun ló máa mọ̀ wípé ah àṣejọba yìí ń fìyà jẹ àwọn ni Tinubu kí ló dé tó ní ìkà báyìí ná ah, ẹ burú o gbogbo èèyàn ọmọ èkó àsìkò tó tó yẹ ká gbára wálẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ àwórì àsìkò tó tẹ́yẹ kẹ́ gba èkó lẹ̀ lọ́wọ́ Tinubu ẹ má di ìbò kankan fún mọ́ ẹ má tẹ̀lé o gbogbo ẹ̀yin ọba wọ̀nyí Tinubu máa mú yín ṣìnà àwọn owó tó ń gbé wá sọ́dọ̀ yín owó àdánwò ni gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń tẹ̀lé gbogbo ẹ̀yin afẹ́nifẹ́ bíi tẹ̀ ń pera yín láfẹ́nifẹ́ rẹ̀ wọ̀nyí tẹ́ ń tẹ̀lé ẹ rí wípé tó bá yá ẹ máa padà kọjú ìjà síra yín gbẹ̀yìn ni torí gbogbo owó tẹ́ ń gbà náà lọ́wọ́ ẹ̀yẹn ó máa fi padà fi kọjú ìjà sí yín ni gbogbo yín náà máa ṣàmúlẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ń fúláàgì wọn yẹn bọ́n ṣe máa fúláàgì ayé yín nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń fúláàgì bọ́n ṣe máa fúláàgì ayé yín nìyẹn ọwọ́ tó fi ń fúláàgì yẹn ò ní fi ṣe òun ọwọ́ tó fi ń flag yẹn ọwọ́ tó fi ń flag yẹn ó máa fi nomi jẹ́ ojú ni ọwọ́ tó fi ń flag yẹn ọwọ́ tó fi ń flag yẹn ìwọ tó ń flag program yìí tó ti gbà bọ̀dé aburú lọ́wọ́ àwọn bàbá afẹ́nifẹ́bi burúkú tó gbà bọ̀dé aburú lọ́wọ́ àwọn ẹni bí tó fẹ́ kó ìran Yorùbá sóko ẹrú ọwọ́ tó fi ń flag yẹn ò ní fi gbéhùn lè ṣe gbogbo ire tó ti ń retí gbogbo ẹ̀ máa dópin torí pé ara ẹ̀yin èèyàn kò tọrọ kí ló dé tán kí ló ń flag mi fún wọ́n dẹ̀ máa flag ayé ẹ̀ ni wọ́n máa flag ayé ẹ̀ ni wọ́n máa flag ayé ẹ̀ ni ò ní jèrè pẹ̀lú ọwọ́ burúkú tó fi ń flag yẹn mo ní mi fẹ́ káwọn ọ̀ràn mi ṣerú mọ́ ẹ fẹ́ kó wa sóko ẹrú oko ẹrú ayérayé kí ló dé ọ̀run máa ba ti yín jẹ́ ní gbogbo ẹ̀yin ìka wọ̀nyí. torí náà ẹ̀yin èèyàn mo fẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ tó délẹ̀ yìí ìjà gbogbo wa ni ìjà gbogbo wa ni a dẹ̀ gbọ́dọ̀ jọ jà ọ̀rọ̀ wípé ẹ lóòótọ́ referendum ló wù wá ká fi pátèwé bọ̀ torí pé a mọ̀ wípé àwọn wèrè tá à ń dárúkọ wọ̀nyí gbogbo àwọn fúlàní darandaran wọ̀nyí àwọn àwọn àwọn àwọn ẹni bí wọ̀nyí wọn ò fẹ́ ká lọ lọ́wọ́ ẹ̀rọ àwọn tó dẹ̀ jẹ́ ẹlẹ́bọ̀dè àwọn afẹ́nifẹ́ bíi àárín wa wọn ò fẹ́ ká àwọn náà ò fẹ́ ká lọ lọ́wọ́ ẹ̀rọ torí ìjẹkújẹ tí wọ́n ń jẹ torí ká tó sófin wọ́n ti dórí òkúta wọ́n ti dórí àpáta lábújá wọ́n lọ gba Ghana must go ká tó fún tún sọ fún wọn tún ti débẹ̀ gbogbo ìgbà tó dẹ̀ ń pariwo wípé ayírí lẹni tó wà lórí ìjọba ó ti wà dementia kò mọ tó ń ṣe mọ́ kò sí nínú àwọn bàbá burúkú wọ̀nyí tó lanu sọ̀rọ̀ gbogbo yín dẹ̀ lẹ mọ̀ ṣùgbọ́n torí olè tẹ́ ń jà àmọ́ bó pẹ́ bóyá bó pẹ́ bóyá láìpẹ́ láì jìnà àwọn tẹ́ lọ ń bá wọn ìyàwó náà máa ṣekú pa yín ìkọ̀ọ̀kan náà máa máa gbé yín pa tẹ bá lẹ́ẹ̀ni gbọ́ àwa náà ní gbà ẹ̀yin èèyàn mi a ò ní rí ju báyìí lọ ní àṣálẹ́ yìí títí di ìgbà tí mo tún máa fi jáde wá orí nẹ́sẹ̀ tòmi tó ń bọ̀ màá fi bó ṣe yẹ kí ìlú wà máa fi hàn yín ìgbé ayé tí àwa ń gbé máa fi hàn yín bó ṣe yẹ kí ìgbé ayé ẹ̀yin èèyàn mi kó rí máa fi hàn yín torí ìgbé ayé ìrọ̀rùn òun ló yẹ ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ohun tí èèyàn fi ń jẹ́ ọmọ òdúà rere ọlọ́run jogún ẹ̀ fún wa ohun tọ́lọ́run dẹ̀ jogún fún wa nílẹ̀ òdúà ó tó wa jẹ ó tó wa dá dúró population wa ó tó odindi ìlú méjì sí mẹ́ta ṣùgbọ́n nítorí wípé àwa jẹ́ onísùúrù àwa ò kì í ṣe oníjàgídíjàgan wọ́n ti kó wa lẹ́rú jìnà ṣùgbọ́n àsìkò yẹn ó ti dópin báyìí ẹ jẹ́ ká fetí sí eléyìí kó tó di wípé a máa fi ṣe yìí lọ. èyí tí wọ́n kó wa lẹ́rú ó tó ó tó gẹ́ àwa wí tán olórí burúkú kan wá ń fúláàgì ìwọ tó ń fúláàgì yẹn ọwọ́ ẹ ò ní fi gbéhun lè ṣe um flag ara àwọn èèyàn kó òótọ́ ṣá ká máa sọ òótọ́ fún yín kẹ́ má fẹ́ gbọ́ ilẹ̀ oòdùà ló lè ṣe o bẹ́ẹ̀ ni. Mm. á tẹ̀yìn wọ̀n gbé lẹ́nu a ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ àwọn ẹlẹ́nu kàríkà ṣọ̀pù ni wọ́n màrí mà jẹ mà jẹ mà jẹ wàràmàkú gbìrẹ̀ ló dín fáfẹ́ ṣiṣẹ́ ọ̀kánjúwà. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ wọn náà kó sípò tó dáa ẹ̀yin tí wọ́n ń lò gẹ́gẹ́ bí instrumenti tó ń lò yín bí tools tó ń lò yín bí irinṣẹ́ àṣetánì ẹ ṣọ́ ara yín. Mm-hmm. ọlọ́run jẹ́ wọ́n gbọ́. ọlọ́run ni onírọ́ ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n máa rìnrìn kí mọ́tò máa gbà wọn kiri títì àwọn bàbá àkà sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. yóò hmm. ti máa rí ọ̀rọ̀ ọlọ́run ò sì ní í ṣe ọ̀rọ̀ ọlọ́run ò ní lọ. kò ní lọ láì ṣe. kò sí sọ̀rọ̀ tá a gbàgbọ́ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad ọ̀rọ̀ ọlọ́run ní kẹjá kẹkọ àwọn ìran wa kúrò lóko ẹrú ẹ jẹ́ ká gbòmìnira ilẹ̀ wa ẹ ká control destiny wa pẹ̀lú ọwọ́ wa. ẹ dẹ̀ wá ẹ fẹ́ kó wa sóko ẹrú ìgbàlódé. Hmm. ìrọ̀lẹ́ ayé. ìrọ̀lẹ́ hmm. hmm. jẹkújẹ tẹ jẹ títí títí títí títí títí láti ilẹ̀ tẹ fi débi tẹ wà yìí tẹ parọ́ parọ́ gbogbo orun orí iṣẹ́ funfun tán ẹ̀dẹ̀ fẹ́ gbọ́. òfò máa wọlé tẹ̀yìn bàbá burúkú tẹ̀ fẹ́ gbọ́ràn yìí àtẹ̀yìn ìyá burúkú ẹ̀yìn ìyá òjì tán bà àǹkárá tàn jẹ tẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn yìí. bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn ni. Hmm. you see. àwọn tí wọn ò ní fẹ́ kí màálì wọn tàn. wọ́n ti gbéṣù jẹun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àbí. kò yẹ ká jìyà. kò yẹ wọn fẹ́ wọn fẹ́ ṣí ẹnu kúrò níbi jẹkújẹ yìí. kó sì tún máa lé sẹ́nitọ̀. ẹ. kó sì tún máa lé sẹ́nitọ̀. ẹ. kò mi o mi ò mọ̀ bóyá kò sọ́mọ kankan bí kò sọ́mọ èkó kankan mọ́ ni o kò yé mi o kò yé mi o ó jẹ sẹ́nitọ̀ ó tún rúùlù èkó fún fún ọdún mẹ́jọ ìyàwó ẹ̀ tún jẹ sẹ́nẹ́tọ̀ ọdún mẹ́rin kìíní ọdún mẹ́rin kejì ọdún mẹ́rin kẹta ṣáyé yín nìkan la wà ní. mi ìmọ̀ tán ń bínú lára ẹ̀ gbogbo owó òun náà dúrọ́ọ̀gì ló fi ń dúrọ́ọ̀gì ló fi mu dúrọ́ọ̀gì ni dúrọ́ọ̀gì bí ò bá mu dúrọ́ọ̀gì kò lè kò lè kọjú sí kíláàdù sọ̀rọ̀ bí ò bá mu dúrọ́ọ̀gì kò lè lọ fún kàmpéènì bí ò bá mu dúrọ́ọ̀gì kò sí ohun tó lè ṣe. wọ́n sùn ńlá ni ẹwọ obìnrin ọlọ́mọ nílé ọlọ́kọ wọ́n sì sùn ńlá ni láàárọ̀ wọ́n sì pàdé ẹ̀ lójú ọ̀nà wọ́n sì dáná sun. ṣé tó bá jẹ́ olúrẹ̀mí Tinubu náà dáná sun bẹ́ẹ̀ náà pa bẹ́ẹ̀ ṣé Tinubu á máa sọ pé òun fẹ́ ṣèjọba ìjọ òun fẹ́ lọ rúùlù pírẹsidẹ́ǹtì kan. bẹ́ẹ̀ ni wọ́n á dọ̀pù wọn wọ́n máa dúrọ̀pù wọn ni use and dump làwọn pípù yí ẹ̀yin youth ẹ̀jí ẹ̀jí use and dump ni wọ́n wọ́n ń balẹ̀ ayé yín jẹ́ ní every four four years ni ẹ wake up ẹ má jíṣẹ́ burúkú fún wọn mọ́. àwa ò tiẹ̀ rokú sí àrokú sáwọn ọba kankan àrokú sí wọn ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ló máa ṣèdájọ́ fún wọn. use and dump ni wọ́n gbogbo àwọn agitation gbogbo àwọn ọmọ tó ń ṣe agitation fún Yorùbá nation káàkiri ẹ̀yin tó bá rán jáde pé kẹ́ lọ bẹ̀rẹ̀ sí máa dájà alẹ́ kẹ́ máa dá wàhálà alẹ́ kẹ́ máa bá wọn jà tẹ́ ẹ bá dán wò ìran ìran díran yín ẹ máa jẹ̀yà kú ni. torí ìjà yín là ń jà ìjà ìrọ̀rùn ìrọ̀rùn ọjọ́ ọ̀la fún yín là ń jà a dẹ̀ tún jà fáwọn ọjọ́ ọ̀la àwọn ọmọ wa

sallallahu alayhi wa sallam ẹ̀yin bàbá àkà wọ̀nyí ẹ̀yin àgbàlagbà afẹ́nifẹ́ bíi tẹ́ pé ra yín láfẹ́nifẹ́re yìí kẹ́ má dẹ̀ lè ṣòótọ́ ẹ wá láwọn àwọn yúùtù náà ń pariwo Odua nation destruction ilẹ̀ yìí fẹ́ destruction wèrè wo we don't want destruction in anymore. We don't want any useless restructuring anymore. All we want is self-determination, Yoruba nation, Oodua nation. That is what we want. We don't want restructuring. To hell with restructuring. What are we restructuring? Eh? ìjọ tẹ bá ti bímọ sílẹ̀ nílùú òyìnbó báyìí ìjọ yẹn lọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí gbowó oúnjẹ ló ti ń gbowó oúnjẹ tíjọba ń sanwó oúnjẹ fún iléèwé táwọn ọmọ wọn lọ ń bí làwọn ọmọ wa náà lọ the same hospital ti hospital ti Boris Johnson lò lèmi ń lò ibẹ̀ ni mo bí gbogbo àwọn ọmọ mi sí. Si àwọn olórí burúkú wọn lè dá hospital ẹyọ kọ̀ọ̀kan sí nàìjíríà àmọ́ wọ́n lè wá sí wọ́n lè wá sí england wá gba treatment ọlọ́run ló máa pọ́nìṣì gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin ìka wọ̀nyí àwọn ọmọ tẹ́ ń lò fún union tẹ́ ń lò wọ́n fún area boys yẹn mélòó nínú wọn ló ní access sí free health free health care mélòó nínú wọn ló ń jàǹfààní free health care mélòó nínú wọn lọmọ wọn lọ sí school tó jẹ́ wípé wọ́n lè fọwọ́ sọ̀yà pé school tó da táwọn ọmọ àwọn ń lọ rèé Ìgbòho Sunday tó jẹ́ Moses of our time àti Ìbà Gani Adam tó jẹ́ Moses of our time Koiki Media àtàwọn tó jẹ́ Moses of our time ẹ wá ń lé wọn káàkiri ẹ wá ń lé wọn kiri Ọlọ́run ló máa ṣèdájọ́ fún gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin èèyàn mi ibi tá a bá dé lálẹ́ yìí mi ò ní mi ò ní gbà wá lásìkò púpọ̀ a máa fi ṣe lọ láti sìn nítorí wípé a ò rọ́jọ́ mú solókùn torí náà mo bẹ̀ wá tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tún bára wa sọ̀rọ̀ torí náà ẹ jẹ́ kí a gbọ́ national anthem wa kó tó di wípé a kásẹ̀ ètò ńlẹ̀. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, fún ilẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé àti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú ọkọ̀ ire àtòhun tó dára. ọmọ Oòduà dìde wọ́n sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀.